وسلم وبارك على رسوله وعلى آله وأصحابه وعلى كل من تمسك بسنته إلى يوم الجزاء adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba tí adúpẹ́ fún fún náà ni ọba tí ó fi wá ṣe kò ń gẹ oríire ìjẹ́ mùsùlùmí ó kẹwa pẹ̀lú ẹ̀sìn àsìnlà ó kẹwa pẹ̀lú ẹ̀sìn àlàáfíà

ọlọ́run bá ní al-yawma akmaltu lakum dinakum lónìí ìjọ tọ́lọ́run bá ń sọ ayá náà kalẹ̀ ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam ń pè lónìí wọ́n ti pé ẹ̀sẹ̀ yìí fún wa ò fún àwọn àdíwọ́mọ̀ yìí àwọn sàábà ayà yìngbà tó fà ti fi ń sọ pé ti sílẹ̀ ń tí à ń ṣe lẹ́sìn wọ́n ni aliyama akumadu filakum dinakum ọlọ́nà wọn ti ṣe kìmọ́lù ẹ̀sìn wọn ti pí ẹ̀sìn kò ṣẹ́kù tí lè kan kò sálà fún fẹ́ni kankan láti tún fi kún má ọba tó dáwà tó lẹ́sìn olóhun ti pè ọdá ṣe fẹ́ ká ṣe náà láti gbọ́dọ̀ ṣe ان اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ọlọ́wọ́ fi ń dá náàbì lójú àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ sallallahu alaihi wasallama wípé òun parí ìdẹ̀ra òun léwa lórí ẹni tó wọ́n ti kẹ́ tó wọ́n ti parí ìdẹ̀ra òun lé lórí ní àwọn mùsùlùmí afẹni tó bá lóun òfẹ́ dúró sábẹ́ tẹ́ǹtì ìdẹ̀ra yẹn tó wá fún ara rẹ̀ ń wáwọ́ aláìjọgbọ̀n ìdàmúdàbọ̀ káàkiri tó rọ́ sọ fún wáyé ká mọ̀ pé ta bá ti ń sọ̀rọ̀ àlékún hìdáyà yìí كما أن اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم الله ojú ọ̀nà tàbí kó fẹ́ tẹ́wà nílẹ̀ sí, kí n kàn ṣe ojú ọ̀nà pàwọn kan ṣẹ̀sìn láyé o, ojú ọ̀nà ẹ̀sìn àwọn ẹni tí Ọlọ́run bá ti parí ìdẹ̀rẹ̀ ilé lórí. Ó ti wá sọ ní láyé lè yí pé, wà tí mọ́mùtù àlékún ní ìmọ̀tí, mo ti parí ìdẹ̀rẹ̀ fún ara ọba tó ní ìmẹ́ àdínú sọ ilé yìí nígbà náà yẹ kí ní wá máa dùn ní gbogbo ògbà pé àti àdínṣeun tọ́lọ̀wọ́n bá lòun yọnú sí àdínṣeun tọ́lọ̀wọ́n bá léyìn àwọn tí wọ́n bá ti ṣe òun parí ìdẹ̀ẹ̀rọ wọn lé wọn lórí àdínṣeun tó yẹ pé èèyàn àbí ọlọ́run bá kó jọ kó já ṣẹ́ẹ̀sì náà títí títí tàbí máa lọ pàdé ọba tó níwá

anábì òfin kankan pamọ́ fún wa sallallahu alaihi wasallam ló fà tó fìjá tó gbogbo tó lè jókùn fẹ́ oríire fún wa kò tọ́jú ẹ̀ fún àtàrin díẹ̀ nìkan kò sáàṣírí ẹ̀yìn ò tí ìdílẹ́bùta máa fún yín ẹ̀ tí ìṣẹ́kídímọ́dékẹ́ gbarú ẹ̀ kò sí ò gbogbo ẹ̀ lánàbì tú kalẹ̀ ló fi lábà náà ti kan orí èyàn àtẹ̀yìn ọ̀nà wá jì sílẹ̀ ilé kàmì rọ́bìkì فإن لم تفعل فما بلغت رسالته الله ni tí mo ní kó jẹ́ níṣẹ́ fáwọn èèyàn kó jẹ́ gbogbo ẹ̀ kó pé pérépéré tó bá kọ̀ tó bá ṣe ó kàn bí fi iṣẹ́ tí mo rán ènìyàn ó pé nìyàn ó jẹ́ṣẹ́ náà pé nìyàn ẹ̀fí ma rí pọ́rọ̀ ànábì kò sí ojú ìsájú nínú ẹ̀ sallallahu alaihi wasallam má jẹ́ àwọn oníjọ̀gbọ̀n kan wà àwọn alásàfí kan wà

àbíká gbá tó sọ sallallahu alaihi wasallam ọwá bí ó ń gbà náà olóríire láwọn ènìyàn ẹnìrí ni wọ́n àbíká náà bí ọlọ́run ń tí wọ́n ṣe sínú ọlọ́run fi dùn sí wọn tó fi náà sọ ọjọ́ màlìjánà yìí ọlọ́run jẹ́ káwọn náà lè rí dáadáa ṣe káfìdì gbàròyìn àlìjánà ohun táà bá ti ẹ̀rí wáyìí tó fẹ́ báyìí kẹfà dé tó máa máa fún wa ní sígnà pé bí tẹ́ ń lọ bó ṣe máa rí rèé kókò sátàkẹ́ ni bọ́lá ara wa báyìí kàtìmá rí ròdù ní pé bobi tó ń bọ̀ kàtìmá fi àlìjẹ́nà hàn wá àbẹ̀lá ọkúnmọ́ṣẹ̀ síbẹ̀ fún wa akíra apá kó palẹ̀mọ́ fún ọjọ́ mẹ́wàá ọjọ́ ọṣẹ́ tíṣẹ́ inú ti ẹ̀tún nípan tó tún kí lára jù àwọn ṣẹ́ta tí ń ṣe bọ̀ láti bẹ̀rẹ̀ Ramadan lọ nítorí nǹkan ńlá kan nǹkan ńlá tó yẹ pé Ọlọ́run níjẹ́ kó bọ́ bí àti tó bá bọ́ fọ́nyàn èyàn mọ́ ọdún tó kù tí yàn fẹ́ lò láyé tí yàn fẹ́ lè bá àfi tọ́lọ bá tó fi ní ṣe kò ń gẹ pé kí yàn ti Ramadan tó ń bọ̀ tí ò tún jẹ́ kí yẹn náà tún bọ́ òru ọjọ́ kan òru Lailatul

àdúrà ní tó lẹ́jù nínú ìṣòro ayé àdúrà ní ká máa tí sọ pé ìṣòro ti ẹ kéré gan lẹ́gbẹ́ ìṣòro lọ́dọ̀ àwọn olókè ìṣòro àdúrà náà ni wá ṣe àwọn àǹfààní káṣàdúrà ká súnmọ́ Ọlọ́run ó pọ̀ nínú Islam ìkan wà ní irú ìní ọjọ́ jùmọ̀ tó bá kò kàṣínáfílà rọ́kà méjì káwà dúró kábẹ̀rẹ̀ sí jẹ́ ọlọ́run tí mọ́gbé ìsìnmà fi tó arẹ́bìn lásìkò gba ní gbogbo ọjọ́ jùmá àsìkò gbogbo dùáwì ní tọ́nà bá fẹ́ rúṣe kò ń gẹ́ tó tọrọ nǹkan gbà náà ó kú oríire kó máa kírẹ̀ kú oríire àfi tó bá ẹ́pọ̀ ní àwọn nǹkan ẹlẹ́

ọlọ́run bá ní inna anzalnahu fi laylatil qadr ọlọ́run ní dáadájú wọn ọlọ́run ló ń sọ alkùránì kalẹ̀ nínú òru laylatil qadr ní sísọ kalẹ̀ yankan sísọ kalẹ̀ ní jumlatan wahida ní òru laylatil qadr ó ń sọ kalẹ̀ díẹ̀díẹ̀ ọlọ́run wá ní kí Jibril wá ka fún ànábì látòkè dílẹ̀ lẹ́ẹ̀kan ṣo ní òru kan ṣo tí ṣe òru laylatil wọ́n sọ fáwọn àbísọ̀ ìsọ̀rọ̀ pé wọ́n máa àdẹ̀rọ̀ ọ̀ka àwọn àfáàní tọ́lọ̀n bá sọ kẹ́lìmọ̀ wọ́n máa àdẹ̀rọ̀ ọ̀ka fáwọn àbí ó fẹ́ fi nǹkan yẹn mọ́ ni ó fẹ́ kọ́ kéwù ni ó fẹ́ kọ́ ní nǹkan kan ni òfin ní kìtìbí sọ pé wọ́n máa àdẹ̀rọ̀ ọ̀ka máa lẹ́ lẹ́sọ̀rọ̀kọ́dì ṣé o ti mọ́ pa lẹ́sọ̀rọ̀kọ́dì tẹ́lẹ̀ ṣé o ti gbọ́ khairu min alfi shahari ó mà lóore jù ó lóore jù kò sọ pé ka alfi shahari min alfi shahari 1000 months ẹgbẹ̀rún oṣù òrújọ́ kan ṣo ọba tó níwá ló sọ bẹ́ẹ̀ fún wa o tí a bá jẹ́ mùsùlùmí lóòótọ́ lóòótọ́ tó bá ti gbọ́ pé ọlọ́run sọ wípé ànábì sọ pé sallallahu alaihi wasallam lẹ́sẹ̀kẹsẹ̀ máa ronú padà sẹ́yìn máa ronú lọ́wájú ni pé ah báwọn ní kí ní yóò ṣe ní bọ́mọ́ mi lọ́wọ́ ìrònú padà sẹ́yìn ni pé ṣó lè rí ìṣà láàrin ọjọ́ kan ṣo ọjọ́ kan ṣo àìdẹ̀sọ pé n tó wà nínú ẹ̀ nínú ìjọsìn ó lóore ju 1000 months lọ sọ́dẹ̀ pé 1000 months sáàsọ yìí ó fà 83,000 years ní ó lé ní 83,000 years ah kí ni tẹ́ ń sọ yìí ọ̀nà ọlọ́run ní bó ṣe rí nìyẹn ó lóore ju ẹgbẹ̀rún oṣù ó lóore eh, 83 years tí a máa lò láyé èèyàn mẹ́rin ló ń lè 83 years lónìí tó máa wá fi lè pé tó wá fi wà láyé lónìí tọ́jọ́ orí ẹ jẹ́ 83 years ah grandpa ni ẹ oṣù kan òru kan ṣe ó wá lóore 83 years lọ ẹgbọ́bọ́lọ́wọ́n bá ti ròyìn orú yẹn ọni tanazzalu al-mala'ikatu war-ruhu fiha bi idhni rabbihim min kulli amr ní òrùjọ́ kan ṣo yẹn òun á san àwọn alẹ́ kàkàlẹ̀ látọ̀dọ̀ ọlọ́run wọ́n wá darapọ̀ máa wá lóòrù ọjọ́ kan yẹn wọ́n darapọ̀ wọn gbó mùsùlùmí orí ilẹ̀ ayé a máa ṣèbéèrè pé kí ní tẹ̀sọ̀ yìí ó fẹ́ contradict ara wọn ẹni òrùjọ kan ṣò ni ṣùgbọ́n tọ̀tọ̀ fi ń mọ́ lọ́dọ̀ tiwa fi ń mọ́ lọ́dọ̀ àwọn míì nílùú tiwọn òru Amẹ́ríkà yàtọ̀ sóru Nàìjíríà orúkọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni oru tí wọn lọ́dọ̀ tí wọn lóru kan oru tí wọn lọ́dọ̀ tí wọn lóru kan oru tó ní kálukú nílùú jẹ náà lóru kan oru kan ṣe náà màlẹ́kà máa tọ̀ káàkiri lásìkò tó òru jẹ́ oru lọ́dọ̀ ní kálukú pẹ̀lú ìyànjá ọlọ́run ọba tó kọjá wà rọ́ọ̀hù fiha àwọn màlẹ́kà tí wọ́n máa wà yìí mọ́lákù jìbìrìlù tó ń ṣe ọ̀gá wọn pátápátá ó náà wà láàrin wọn nígbà náà aláwọ̀ bá ní a máa ṣìdẹ́ ọlọ́run òun náà máa rọ̀jò owó nígbà láti di alẹ́ ọjọ́ náà dìbàtà fún máa sọ́pù jíjẹ sahun ṣẹ́rí ìró dùnú yìí olófàtà náà sọ̀rọ̀ sọ̀rọ̀ fi máa kóra ró sínú mọ́sílì nínú mẹ́wàá gbẹ̀ tánpẹ̀ ní alẹ́ àtìkáàfù ẹ má fararu àwọn ilé ìtọ́yìn àwọn ìyàwó yín ẹ má fararu wọn ẹ má súnmọ́ wọn ní oorun lọ́kọ láyá o tó bá ti jẹ́ kó gbà kó fẹ́ kóra ró sínú mọ́sílù fẹ́ ṣe àtìká ò nílè súnmọ́ ìyàwó ẹ lásìkò gbà náà wọ́dà kò bá jẹ́ kó jáde lẹ́jà ara wọnú mọ́sílù nínú ilé ẹ ibẹ̀ ló ti ń bẹ̀ ló ti ń lo tẹ́lẹ̀tì ló ti ń ṣe oríṣiríṣi àwọn ọkọ̀ ló ń túnra pẹ̀lú ẹ̀sẹ̀ ó gbọ́dọ̀ tó bá ti kọlu ìyàwó ẹ̀ ti bàjẹ́ ọlá ìyẹn tó fẹ́ ṣe ẹ́ntìkàfù ní ọ̀n o lè ní àfánà ti ṣe kò ń gẹ̀ orúlẹ̀ rẹ́bì kọdìrò ṣùgbọ́n ládá alìmọ̀tẹ́kì o lè lélẹ̀ yẹn tó pé o ti bà á jẹ́ àyàfi tó bá kúta ní ẹ̀dà pé mi ṣe láti mẹ́wàá mi ṣe fún mẹ́wàá gbẹ̀yìn ìwọ̀nbọ́jọ́ tó fẹ́ fi ṣe ṣùgbọ́n tó dáadù nínú mẹ́wàá gbẹ̀yìn Ramadan ní kíyàn dúró ní mẹ́wàá gbẹ̀yìn yẹn náà tó bá wá ní kápá mẹ́wàá gbẹ̀yìn láti dúró tán pátápátá torí condition kàbí mi wọn bọ́jọ́ tó fẹ́ fi dúró yẹn náà dúró kò dẹ̀ focus ní tó ń ṣe ṣùgbọ́n tó fi ń dáadù bí ìyàwó Aisha ṣe sọ wa pé Ramadan tí kì í lọ kankan kọ́dà bẹ̀rẹ̀ ti máa lọ bá Ànábì sallallahu alaihi wasallam wa radiyallahu ta'ala anhunna wọ́n bá ya irun wọ́n bá fọ́ anìyànrí sí wọn adẹ̀bá ṣe abátúnṣe adẹ̀má lọ padà eléyẹn náà tọ́ ó nígbà tó di pé ọdún tàà náàbì fẹ́ jáde láyé alábìṣẹ́ ẹ̀sìká sọ́lọ́sọ́lọ́ fún láti ìgbà tí Ramadan ti pé mẹ́wàá tí Ramadan tó fi parí láti ìgbà tó ti pé mẹ́sàn tí Ramadan fi parí ó ló ṣe àṣírò 20 days lánàbìṣẹ́ ẹ̀sìká

ọzọ tó mọ́ sí jìnà sí mi mo fẹ́ ṣe ń tìkàpù tèmi nínú ilé mo ti ṣe ibi kan nínú yàrá kan tí mo fẹ́ máa lò rárá o mọ́sídìdù ta ti ń kírun jọmọ́ ta ti ń kírun jímá tí kankan òfin ní bọ́ fún ẹ ìyàtọ̀ tó wà láàrin òun àti ìdàkejì táwọn èèyàn gbélẹ̀ rọ láwọn tí ó gbàgbẹ́sìn ti pé ó ní kọlùwà wọ́n kóra ọ sínú yàrá kan àbí wọ́n lọ ní ugbó àbí wọ́n lọ orí òkè ibì kan wọ́n dáwà ń bẹ̀ wọ́n náà wọ́n ṣe jọsìn

tó ti máa fókọ̀ ìjọsìn tó torí ẹ̀ lọ́bẹ̀ gbogbo tó bá ti lọ ṣe wà gbájúmọ̀ ìjọsìn àdẹ̀kí máa rìn ní àjò lọ ṣe antikap kọ́nà gbúrò mọ́sì kan níbi báyìí wọ́n ròyìn pé mọ́sì yẹn wà olóòbáàdì ẹ̀tàwọn yẹn bá fẹ́ ròyìn kan kó dáa tán àtúnóbáàdì àwọn ibẹ̀ ni wọ́n náà wá ló fẹ́ lọ wá kúrò lábẹ́kúta ń bí ó gba mọ́sì kan lọ lóṣogbo ó gba mọ́sì kan lọ ní kírun ọgbà mọ́sí kan lọ lábújá rárá o lẹ́tọ̀ ìṣọ́lá bá ní láti ṣídò rẹ̀ hàlì ilẹ̀ ilẹ̀ ẹ̀sẹ̀láfẹ́sí mọ́sàjìdì ẹ má dìgbàjagbọ̀n pẹ̀fẹ́ tíráàbù lọ sí mọ́sílù kan láti lọ ṣe jọ́sìn àyàfi àwọn mọ́sálásí mẹ́ta wani tó wà ní makka masjid al-haram tó wà ní makka al-masjid al-haram ti makka haram maki haram madani àti masjid al-aqsa ti jerusalem lẹ́yìn ibi mẹ́tẹ̀ta yẹn mo fẹ́ lẹ́ṣe ẹ̀tìkáàf mọ́sùn bẹ́ẹ̀ ló wáhùn mi lọ kò gbọ́dọ̀ kọjá inú ìlú tó ń gbé kò gbọ́dọ̀ kọjá inú ìlú tó ń gbé àyàfi tó bá ṣẹlẹ̀ yìí pé ó wá ṣiṣẹ́ inú ìlú Abẹ́òkúta lápẹẹrẹ ṣùgbọ́n mọ ẹ̀pẹ́ ni ẹ́ ó wá rí pé last ten

ẹlòmí connection lẹ́lòmí bá lọ súnmọ́ sí lọ ṣe àtìkáàbù àwọn míì náà wà tí ẹ pé àwọn wíìsù àwọn irú àwọn èèyàn báyìí láwátá àwọn bá ṣe ìbíbà láti pàdé ṣe àtìkáàbù àkànlẹ̀ lọ sí just any month kọ́kùn gba haram lọ ní mọ́kà òfin bẹ̀yẹn wà mọ́lẹ́gbùrú àwọn olùpàdé ń bẹ àwọn tó lè rẹ̀ pàjẹ tó bá máa ń pa èèyàn jẹ wà á rí wọn báwọn náà ṣe wà ń lẹ́ńlẹ̀ kó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìfin kan ṣọlá tẹ́lẹ̀ omi ti gíra rẹ̀ kóhun ti kọjá lẹ́bù kan

tẹ́ẹ̀bá rétò ṣe ní mọ́sídù yìí káwọn èèyàn donate kẹma tó ń jẹ ìfẹ́ sàhúrì fáwọn èèyàn tẹ́ẹ̀bá ti fẹ́ mọ̀pẹ́ fẹ́ gba owó lọ́wọ́ àwọn èèyàn ẹbẹ̀rọ ọlọ́run lórí owó tẹ́ẹ̀bá gbà àwọn èèyàn gba ọwá tí wá máa nílẹ̀ ní pé last sunday of Ramadan every year wọ́n máa fi make owó gan àkọ́kọ́ náà ó tẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn ìtò fi ń dájú tọ́lọ ń bá ní káàrẹ́ tó ṣe ní gbogbo mọ̀sájí ká máa fílẹ̀ lọ́fẹ̀ẹ́ káàrẹ́ máa donate kọmọ donate owó donate oúnjẹ tọ́lọ ń bá ní káàrẹ́ àrítò yẹn ṣe ló fi ń dájú torí pé ní ìtò máa sábà kọ́mọ́ jù oníkẹ́ gba owó lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ nínú owó wọn tẹ́ gbà lọ́wọ́ ẹni tó gbárò owó tó gbà yìí olóníkàlùkù àwọn tí wọ́n wá ni wọ́n dá ṣùgbọ́n wọ́n lè jẹun dọ́gba ẹlòmí lè jẹun jẹyàn mẹ́ta ẹlòmí túláàtì ló lè fi jẹun jẹta ẹnìkan tán ẹlẹ̀ ti gbówó kan náà lọ́wọ́ gbogbo wọn àwọn oúnjẹ tó bá ṣẹ́kù àti ibi tó pọ̀ sí ṣẹ̀rúpẹ̀ ilẹ̀ kúrò ń sẹ̀wọ̀n wàhálà mi àlàyé máa padà lọ dáràn lérò ń bá pé ẹ̀rùpẹ̀ fẹ́ ṣètò láwọn masajid àwọn masajid kọ́ wà mashallah àwọn bẹ̀rẹ̀ ọlọ́run wọ́n dẹ̀ fi wọ́n dẹ̀ fi pàyẹ ọlọ́run bá ṣe àwọn náà dẹ̀wọ̀n pàwọn kúnkún perfect wọ́n gba owó wọ́n dẹ̀ satisá èèyàn bọ́ ṣe lè ṣe bápa wọn ṣe kàmọ́ ẹrọ ọlọ́run kan bọ́ ṣe bá sọ̀rọ̀ ọjọ́ ní aná àwọn ọjọ́ tí bóyá ohun tó wà nílẹ̀ àwọn tó rò pé káwọn fruits káwọn tó ra àwọn kan míì kó lè bá jẹ́ support fún tẹ́rọ ọlọ́run yẹn gbé wá jẹ́ pé ohun tẹ́nìkan kan bá dá ní sókè yẹn ohun tó máa jẹ ní àwọn fruits àti kankan yẹn gan ó ju ó tó fílẹ̀ lọ kò tó bẹ́ ṣe lè lóhun mọ́ jẹ́jẹ́ tó wọ́n mi tó jẹ tó sábà rírò ètò ilé yìí ṣe fọbíhà nínú òru mẹ́wàá àgbẹ̀ yìí tó bá rọrùn fún wa tàlẹ̀ rí ẹ́ńtì kàfù ṣe ó mà bí ń da púpọ̀ tí ò bá wá rọrùn láti rí ṣe ṣe tí bá wà nílé ṣe mi wá ní ṣe kò ń gẹ́ òru lẹ́ ní rárá ìyàn lè wà ń lé ṣe kò ń gẹ́ òru yẹn ẹ̀ ní máa sùn lóru ni àǹfààní wíwà nínú mọ́sílì ní pé ká lè náà fàánà àtijọ́ wà pẹ̀lú ara wa àṣà ní máa ṣe náà fìlà lóru lọ́wọ́ ká máa kún kálùkú máa ṣe dọ́à kí wọ́n wá sùn kálẹ̀ máa wù ẹ́ ní ràn kò ní rọrùn wa tabálẹ̀ ká fi ṣe àìsùn kápọ̀ fún díẹ̀ nínú àwọn òru yẹn káfi tó wá pọ̀ nínú ìtókù káfi ṣe jọsìn fọ́lọ́run káfi ṣe dọ́à káfi ṣe dọ́à anábìnrin ká wà nínú àwọn odd numbers sallallahu alaihi wasallam àwọn ọjọ́ tí ò ṣe gé sí méjì òru 21 òru 23 òru 25 òru 27 òru 29 ó wá dáa púpọ̀ tọ́lọ̀ ń bá lè ní kíyàn mú gbogbo ẹ̀ fẹ̀kàntẹ́lẹ̀ òru tí kìí bá ń ṣòro lẹ̀ láti kọ́dìrì ó máa ṣe kò ń gẹ ìdámẹ́ta òru ní gbogbo òru kankan táwọn ti sọ pé ọlọ́run láti máa wa tó ìyẹn tẹ̀ tún ti kọ́kọ́ fi ẹlọ́kàn balẹ̀ pé kò sóòrù tó wéèsì lọ́jọ́ kan láyé èyàn àti kọ́lọ̀n kó jọ kó gbàjọ́ àwọ̀ ọlọ́run ká bẹ ọlọ́run lórí ara wa kábẹ̀rọ lórí àwọn ọmọ wa lórí àwọn ayawa lórí àwọn ọkọ wa kábẹ̀rọ mú gbọmọ àwọn ọmọ ya mùsùlùmí káàkiri àgbáyé kádẹ̀bẹ̀ ọlọ fórílẹ̀-èdè wa Iran àti àwọn Israel àti gbogbo àwọn tí wọ́n jọ ń forí gbárí tí Yehudi àti àwọn Shia ìjà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ láàrin gbogbo wọn kọlọ máa jẹ́ káwà fara gbá kankan nínú ẹ̀ kó láwà kúrò ní gbogbo aburú yẹn kó fi wá lẹ́kàn ọmọkúkò sọmọ́ ta fẹ́ dá sí àwọn kan tí ń kàn wá díẹ̀ díẹ̀ pẹ̀trò tí ń wọ́n kẹrẹkẹrẹ àwọn bí ọlọ́run ní àṣípè kọlọmájẹ́ tún padà bẹ̀rẹ̀ sí àfẹ́ ti gáàsì àfẹ́ ti ọ̀pọ̀lọpọ̀ àwọn kan míì náà tààrà tàà sọ pé wọ́n tẹ́rẹ̀ náà kọlọmájẹ́ tún padà wọ́n sí irú àsìkò ta lè fi bí ọlọ́run rèé

ولا تسلط علينا ما لا يخافك ولا يخشاك ولا يرحمنا يا أرحم الراحمين هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا